Good afternoon, everyone watching me this afternoon. I want to welcome you all on board. God bless you for your non-relentless, for your consistency, for your hard work, for your sleepless nights, for your contribution physically, financially, emotionally, spiritually. I say thank you all. Um, yeah. Yeah. Thank you all. Thank you all. Thank you all. Um, I want you to get your cup of coffee your cup of water, your cup of any drink you uh, you drink, and get your lunch, your dinner. Get it as well, because um, it's going to be a lengthy chat today. So if there's anything you want to get before we start this chat, because I don't want anyone to miss out. Yeah? Yeah. Um, one minute. One minute. Yeah. Thank you all for everything I want to say very massive big thank you to you all. God bless you. God bless you. Ẹ kalosi um, Instagram. Torí Baba Instagram Michelle, call on lọ́n jẹ́ kán rí Esa Má bá dẹ̀ rí. TikTok. Yeah? Yeah. Ẹ jẹ́ charge kí n má bẹ̀rẹ̀ um I, I i i'm not watching i'm not looking at comments now yeah so please bear with me ṣé ti gbọ́ comments. <laughs> no school girls for us a máa dàgbà sí bí ni ibi yeah have you ṣe ti gbé omi ẹ ti gbé refreshment yín because it's gonna be after this justice for Mohbad on the on the on the twelfth on the twelfth of September two thousand and twenty-three yeah having said that it's gonna be yeah we started in 2023 But having said that, we all knew Mubad died on Monday. Because up till now, yeah, Mubad is still saying Monday, Monday, Monday. And I keep on saying, if somebody is saying the truth, their words will never change. We all knew that Mobile passed away on Monday. Even on Ashana, Ashana's updates, we saw Monday. But she was talking about Tuesday, forgetting, she forgot there was a date that showed Monday. But officially, they made us understand that Mobad died on Tuesday. So, as I've always told you all, from tomorrow láti máa bẹ̀rẹ̀ remembrance wa and if there is one thing I want to beg from you all ṣe pé me? I've never asked for anything from you all before I want to ask for something today I have never in my life beg you all for something but I want to beg you all for something today if you think it's not going to be too much please do it for me ẹ rẹ pé mi tọrọ nǹkan rí lọ́wọ́ yín And I need that thing so much. I need it desperately. Confirm if you are going to do it for me, please. I want you to confirm if you are going to do it for me. Me, ìfẹ́ tọrọ kẹ́ wá sọ pé for me? I don't want to ask and you say you cannot give it to me. My TikTok lovers, they are saying yes. Facebook, I've not seen your yes. Instagram, I've not seen your yes. okay you are gonna give it to me god bless you all nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ò and you can do it for me a lot of things is going to happen tomorrow i'm not talking about the inquest now many people wọ́n fẹ́ gba Ọláyẹ lọ́wọ́ wa kò ń physically o they will want to distract us on social media the way Ashana started yesterday she started posting old picture of Mobad. Please, Ashana and her court, they want to do something on the internet tomorrow so that they will want to take that celebration of Mobad, celebration of life. They want to take it from us tomorrow. After this chat, I'm begging you all in the name of God. I am not commanding you. I am begging. For us to fulfill Mohbad celebration, Can we all please let's change every of our profile, our Instagram, our Facebook, our TikTok, every of our profile. Let us give Mobad from tomorrow. Let us give him that week, please. I beg you all in the name of God. Ẹ jẹ́ kí gbogbo internet mọ̀ pé à ń ṣe remembrance látọ̀la I am begging you, tẹ́ bá lè ṣe fún mi. Mo bẹ̀ yín lórúkọ ni. If you can start, when I finish now, I will start changing mine. It is a celebration. Because in the history of Nigeria worldwide, kò sẹ́ni tó kú tí gbogbo ayé mì tìtìtìtìtì bẹ́ẹ̀ yẹn rí. Ashana try gan, Shepeteri, ó ń try láti fẹ́ jẹ́ kí gbogbo concentration yẹn lọ sórí òun láti last week ẹ má gbà fún gbogbo wọn ẹ celebrate Mohbad put his pictures put his throughout ọ̀la i'm gonna be making a video látàárọ̀ títí dalẹ́ i will just be taking a break bí a mo fẹ́ jẹun ṣó ti later nírọ̀lẹ́ but we are gonna do Mabere bẹ̀rẹ̀ chat yẹn ó pẹ́ jù bíi twelve a máa ṣe chat yẹn títí di alẹ́ ṣé ń gbọ́ mi people will call in àwọn tó bá mọrin Mohbad kọ wọn á you pray for Mohbad you pray for his daddy his father ṣé ń gbọ́ mi a lot of activities is gonna happen tomorrow ṣé ń gbọ́ mi so please from tonight kindly let's celebrate a life well, well spent even for the little years he spent in this wicked world, in the hand of the wicked partner. Let's still show them that Mohbad is gone, but he will never be forgotten in the history of Nigeria and in the history of the world. Am I communicating? But she wants ń but yẹn, gbogbo bí Jehovah will celebrate you globally in the mighty name of Jesus ọlọ́run á celebrate yín ọlọ́run á fi yín wọ̀n fáyé ní dáadáa lórúkọ jésù ẹ ṣe. now i want to i'm not gonna take much of your time today it's gonna be a lengthy chat but i don't want to talk too much because i have a lot of things to talk about secondly from the depth of my heart i want to say a very very very massive Thank you to you all. Anybody that is close to me will tell you, what you see is what you get. I don't pretend, unfortunately. Mi kì í hùwà oníwà, ìwà mi ni máa ń hù. Tí n ni, èèyàn máa ti tẹ́. Ìwà I don't chase clouds. I don't chase shadows. I don't compete. I don't have that time. Because orí tí BJ gbé wáyé, ó yàtọ̀ sórí tí Comfy gbé wáyé. Àbí kò yé yín? Orí tí BJ gbé wáyé, ó yàtọ̀ sí orí tí Comfy gbé wáyé. Ṣé ń gbọ́ mi? So when you all know me to be who I am, I don't I don't come out because I want to make a chart. I want my chat whenever I come out, even before justice for Mohbad. I want my chat whenever I come out. I want it to be a memorable one. I want to I want it to be a chat. You will learn one thing, okay, you even before justice for Mohbad. You will learn one thing from my chat. The Mamulo Sile. Am I communicating? Having said that, I want to say massive big thank you to everyone worldwide that had contributed. I am not saying monetary now. Either your time, either your voucher, either by calling in, either by typing, either by sharing. I want to say a very, very, very massive thank you to you all. Without you people, justice for Mobad, it would have gone down the drain. because that was the plan of the police and the Lagos state government. For reason best known to them. Ipe, Tamba Mafi saw for three months. Is it not Nigerians? When they talk about it for three months, they will forget it. If not for you, gbogbo ẹ̀yin èèyàn true seekers of justice ẹ̀yin ní èjìká tẹ́ ẹ̀ jẹ́ káṣọ bọ́ on behalf of bàbá Mohbad bàbá Mohbad rán mi sí yín o on but on behalf of Baba Mubad, on behalf of Baba Mubad's uncle, Uncle Muiwa, on behalf of everybody, I say thank you to you all. Ah, A ní firú ẹ̀san lórúkọ Jésù. Ìdùnnú àtayọ̀ táwa fi bere justice ní last year Ti àwa kàn ń sọ tiwa táwọn ẹgbẹ́ bó ṣe máa rí ìdùnnú àtayọ̀ yẹn la máa fi parí ẹ̀ lórúkọ Jésù in the special name of God gbogbo ìkólọ tí anybody tó ti kó lọ lórí ọ̀rọ̀ justice yìí olúwa tó ń dá ìkólọ Síónì padà á bá mi dá ìkólọ yín padà in billion folds. When we started justice for Mohbad last year 2023 we were all united. Even people that has left the justice for Mohbad now. But I want to say something today. When we started, we started well. But I want to I want you all to know something today, pé oh, two friends cannot be friends for twenty years The fact that we all started well as one family seeking for justice for Mubad. Yeah? Eventually, èèyàn lèèyàn máa máa jẹ́. beg bomi. Many of us, we started well. We praise people. We mention their names. We go to their platform. But unfortunately, some people got to their bus stop. They dropped. abẹ́ ẹ̀gbọ́n mi they are not wicked o they are not evil they just felt they have done their best iṣẹ́ tí ọlọ́run pè wọ́n fún ní time yẹn wọ́n ti ṣe tán because a jẹ́ ẹlẹ́ran ara àwa ti tara bọ̀ ọ́ kò dẹ́ ṣe pé tó bá ti lọ we we we don't we don't have a group of secret in justice for Mohbad we are here to seek true justice tó bá jẹ́ tó bá lọ you all can bear me personally a witness we don't go for them we don't curse them we don't drag them before because they have left the only time we are going to talk to them and insult them is when they constantly come for us am I communicating communicating when they go immediately some of them leave they start coming for people that just sharing and it takes me time because i'm always saying it tí n ti ní opportunity láti báyàn soro one on one tí ò ṣe pa ajá ó ni mí lára láti bọ́ta ṣe ṣòfẹ́ nìyẹn that's why when you see many people talking number one i don't want to give them recognition number two mo máa wo pé ah ajo bere ni ẹni tí fọjọ́ kan ṣe dáadáa sí bàbá Mohbad rí ọ̀la yẹn màá gba a lot of things mọ́ra so when you see me i want to come out or mo fẹ́ dá ẹni yẹn lóhùn ó ti kọjá ayé ẹni am i communicating having said that when we started justice for Mohbad ṣe wá rí gbogbo ẹ̀yin tèmi personally tí mo ti mi sọ àwọn olùlẹ̀ mi sọ àwọn olùlẹ̀ nation o kò ní dáa fún wọn ikú òjijì ló máa kú lórúkọ Jésù gbogbo wọn ló máa gbọ́mọ sùn ṣé ń gbọ́ now nínú justice for Mohbad Taba bá wá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó fi hù pé ìgbà BJ ṣe justice for Mohbad Ote mi mí ni o ó bú mi ni o ó mọ́ mi lójú ni o mo wá ń fi àyájọ́ pé Mohbad máa pé odu kon Lola. mo fi bẹ̀ gbogbo yín ẹ má bínú ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yín pé kẹ́ má bínú mi ìbẹ̀ yín pé kájọ ṣe o because ẹ jẹ́ kí n sọ gbogbo kíní kan fún gbogbo yín tí ò yé yín ninety nine percent of people that are seeking for justice for Mohbad I don't know you paraventure a lè má pàdé láyé wa ọ̀rọ̀ Mohbad ló gbé wa mọ́ra wa a dà lè má pàdé wa but just because of pé nǹkan kan tó gbé wa papọ̀ láti ìbẹ̀rẹ̀ tó dẹ̀ máa pé ọdún kan lọ́la ìtorí Mohbad ìtorí ẹ̀ ni mo ṣe ń sọ lẹ́ni pé tá rí ẹni tí mo ti bú tí mo ti sọ̀rọ̀ sí tí mo ti ṣe anything sí lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí I am telling you again from the depths of my heart let me tell you something you people don't understand I don't do things for social media this is me naturally what you see is what you get am I communicating this is me. And sometimes when I come out to talk, I do it as my instinct leads. I do it. I'm not, I'm not, I'm not a spiritual person. Don't get me wrong. Sorry. I'm not, sorry. I'm not a prophet. I'm not a, pro sorry. I'm not a prophetess, but I'm very spiritual. And I follow my instinct. I follow my heart a lot. That is why when I see many of you sometimes, when you say Buki Ungboro, at that moment, tí venti. ń let me finish venting ó ti tán nù you will not see me kí n máa capitalize lórí nǹkan yẹn immediately I vented yẹn is finished ó ti tán unlike sẹ́mọ̀ ẹlòmíì máa fi sínú kò ní vent but ó ti pa gbogbo yín kú am I communicating so I'm repeating it now ṣọwọ́ lẹ fẹ́ fún mi ni ẹ lówó mi lọ́wọ́ àfi tọ́lọ́run bá ràn yín sí mi àbí kò yẹ yín kò dẹ́ ṣe pé èèyàn kọ́kọ́ pè mí láti ní kí n wá I will be fifty years old next year so tó bá fẹ́ pé fifty àbí tó ìwà ní kó gbẹnu see fifty fine a máa láwọn ọkọ̀ ta bẹ̀rù ta máa ń gbọ́rọ̀ sí lẹ́nu but to buy jẹ́ social media society in control you need urgent medical intervention ṣé ń so I am saying it again tabarẹ́ni tí mo ti tẹ̀ mọ́lẹ̀ tabarẹ́ni tí mo ti pè lórúkọ kan tí mo from the depth of my heart i'm sorry and that is it mo wa mo ebú tó lè fẹ́ bú mi lola. i don't give audience to people kékèké tí máa ń rí gan probably àwọn yon ń sẹ̀ǹdẹ̀ tó má dẹ̀ ṣe sẹ̀ǹdẹ̀ mo máa mo máa block wọn She nǹkan tí mo sọ yìí so thank you so much so let's dive into why i'm coming out today do you know what my my apologizing does not nobody needs to accept it nobody needs to to accept it or not i don't care i have said what i'm led to do because ṣẹ́gi gbogbo ìkùsínú náà ó máa ń fa ìdíwọ́ ìdènà nínú kíyàn gba nǹkan tíyàn ń fẹ́ ẹ má ṣì mí gbọ́ o mo sọ pé àwọn olórí burúkú olùlẹ̀ nation o ẹ̀yin tájọ bẹ̀rẹ̀ chat justice for Mohbad mo sọ àwa lè tún kúrò ní wíìkì yìí o kí n tún ti kàbọ̀ yín lójú o bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí nǹkan ẹ rọ̀fọ̀ ní mí ẹ máa dá mi sí mi lára lọ tọ́ílẹ̀tì ní mí ẹ máa dá ẹ máa dá nǹkan tó bá wọ̀nyí sí mi lára lọ ẹ ṣèbí lórí justice náà ni adélẹ̀ lérí náà tó bá yẹ pé kẹ máa bú mi náà ẹ máa bú mi lọ but lẹ́ni o anybody tí n bá tẹ̀ mọ́lẹ̀ ẹ má bínú that's it yeah let's dive into today's program thanks my gifters on tiktok god bless you yeah i will say it again many people don't know me you all came to know me especially my tiktok lovers many of you i want tiktok kan kan mọ̀ mí ná to be honest but many people don't know me ọgọ Mohbad ló jẹ́ many of you came, mọ̀ mí but having said that mo kì she ṣe ẹni whenever I come out to talk yeah? mo máa sọ kíní kan I'm always putting a clause mo máa sọ pé tí n bá padà she investigation me. I will come back and let you know the inv investigation I have done ṣé ń gbọ́ Shemo um, Generape. When I had this issue with that Generape few years ago, when they were accusing him, because I felt cheap for you to know who I am. God bless my gifters. Generate. anybody that knows me, mo dúró tì í kò dẹ̀ to nǹkan méjì tí mo ṣe dúró tì í gbà yẹn ni pé mo wo pé mi ì rí àwọn ọmọ sẹ̀lẹ̀ ìsín Our young stars, ti pọ̀ gan tó they are doing wonderfully things wonderful things but nígbà yẹn ìgbáyé generate ṣe mọ̀ kò really see our young vibrant celestials tó máa preach tó máa I àìtí ìmọ̀ ẹ pé ògbóǹtarìgì four one nine nígbà yẹn ṣe ń gbọ́ that is not the bone of contention this morning mo kàn fẹ́ fún instance ni. Mm -hmm. So Igbati, when people started coming for him, I stood by him. People were telling me his ways. Moniko Jebe said, if anybody should come for Generip, I come for them. But anybody that comes for Generip then, I come for them. My darling sister, this auntie that is in, I don't know where she is. Kí ló ṣe now? Emma má Auntie Maureen then, aunty maureen ò ṣẹ̀ mí i don't know aunty maureen from anywhere but she máa ń sọ fún yín ninety nine point nine percent ìjà tẹ máa rí mi tẹ bá gbọ́ pé wọ́n bú bíje pé ó ṣe báyìí ó ṣe báyìí ìjà ni mo gbè ẹ lọ bá mi mú jà mi tí mo jà rí because tó bá bú mi ni de lo. if you come for me i won't listen i won't answer you ìjà oníjà lo gbé mi dórí social media mo fẹ́ padà sẹ́yìn lẹ́nu because alọ́rọ̀ ta fẹ́ sọ ṣe ń gbọ́ mi àǹtí maureen àwọn ló máa ń mú àwọn Pastor olè gbogbo wọn even before káàntì àǹtí mi àdùnní to bẹ̀rẹ̀ àǹtí maureen that is what she is known for ṣé ń gbọ́ mi. anytime i don't know aunty maureen we have never had any issue before but èmi jẹ́ nìkan when i stand with you i stand with you with my whole life so when aunty maureen started with him wípé anibọ̀bọ̀ ìṣe ṣe rántí ó kọ́kọ́ ṣe fake miracle tó sọ pé wọ́n fi padlọ́ọ̀kì lọ́ọ̀kì oyún ẹnìkan ṣe rántí òun àti máà nìkan báyìí ń gbà yẹn tó dúdú kan báyìí àti mọ́rin wọ́n bọ́ta wọ́n sọ pé rọ́lọ́ ń pa mo bú mo I came out and mo bú àti mọ́rin gan the fact pa àti mọ́rin ò ṣẹ̀ mi mo bú wọn gbogbo accusation tó fún mo bọ́ta mo jàjà yẹn ṣé gbogbo yín rántí ìgbà tó ń sọ̀rọ̀ àkọ́bí ẹ̀ ṣe rántí I came out mo jàjà yẹn gan mo wá sọ fún yín pé bọ̀bọ̀ yóò ṣe o mo ní but ẹ jẹ́ kí n lọ find out i will come back tó bá ṣe i will come back màá wá sọ fún yín èmi ò kí ń bo aṣebi mo máa sọ kò bá jẹ́ àbúrò mi ló ṣẹ̀ màá bọ́ta tẹ bá ti gbé pé ó ṣẹ̀ o màá ṣe findings mi ṣé kò tí mo sọ yìí mo dẹ̀ ní ẹ jẹ́ kí n lọ ṣe findings mi ṣe rántí ibi tí mo ti kọ́kọ́ ṣẹ́ nìyẹn mo dẹ̀ bí ṣe ṣe findings mi tí mo rí gbogbo nǹkan tí mo fẹ́ níwájú ọlọ́run àtẹnìyàn àǹtí mọ́rìn ni mo kọ́kọ́ pé you can confirm with her mo kọ́kọ́ bi àǹtí yẹn kó má bínú mo ní mo ti ṣẹ̀yìn àǹtí àǹtí dẹ̀ fún mi ní oríṣiríṣi mo dẹ̀ ní òkè àbẹ́ mi kò wá ṣe pé mo déédéé bọ́ta mo pé ẹni yìí pẹ̀lú ìyàwó ẹ̀ mo ní báyìí báyìí ni mo gbọ́ ẹ sòótọ́ fún mi ìtúrí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún àṣànà ṣe rí bí àṣànà ṣe wà lẹ́nìí mo lè bẹ́ẹ̀ táyé mi táṣànà bá pè mí tó sọ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ èmi mọ bí ṣe máa wá ṣe àgbékalẹ̀ tá a máa tún wò ó ṣe fún ibi tá a bá ti èèyàn tí mo jẹ́ ẹ wo ya Mohbad èmi ló jẹ́ kí n ti kábọ̀ ya Mohbad lójú náà but a tún gbé kalẹ̀ náà ni mo máa ń sọ ní tí àṣànà bá wá bá mi lẹ́yìn bí ọwọ́ ẹ̀ ò ṣe mọ́ bẹ́jẹ̀ ṣe wà lọ́wọ́ ẹ̀ ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó now ṣé wọ́n ti pé wà tí mo lọ bá àǹtí mọ́rin mo ní anything tí n bá find out máa padà wá bọ́ mi tètè padà wá síta because mo pé kí ni ká ti gbọ́ mo dẹ̀ padà mo pohun àtìyàwó ẹ̀ àti pa ẹ̀ mo ní báyìí báyìí mo gbọ́ èpè burúkú burúkú lọ́gbà àǹtí mọ́rin ṣẹ̀ mo wá jókòó mo tètè bọ́tà mo wá ṣọ́ wọn mo wá mú wọn báyìí wọ́n tún wá ṣe sọ́dọ̀ tèmi ẹ̀mọ́ kan máa ní òun ṣe mí òun gbà mí gbogbo àwọn àbúrò tí mo kó lọ sọ́dọ̀ ẹ pé kó bá wọn ṣiṣẹ́ ó ń gbàdúrà o kó gbàdúrà fún ọ I don't want to go deep into it but ṣé gbogbo yín rántí pé mo sọ fún yín pé I will come back and talk and ìgbà tí mo dẹ̀ ṣe findings mi tí mo dẹ̀ rí pé fine this guy is not what he is he called himself to be mo bọ́tà ìgbà tí mo kọ́kọ́ bọ́tà kọ́kọ́ gbogbo àwọn èèyàn ní kò jẹ́ kí n bọ́tà fún ó walk away ni ibo ni mo fẹ́ fi conscience mi si tí n walk away gbà yẹn táṣìírí ẹ̀ wá pàpà tún pọ́n gbé lọ sẹ́wọ̀n lórí pé ó lo jìbìtì fẹ́yàn ẹ̀yìn yìí náà lè máa sọ pé BJ wọ́n jọ ń ṣe ni o wọ́n jọ ń gbawó lọ́wọ́ àwọn èèyàn ni ibo ni conscience mi fẹ́ wà tí n bá walk away tí mo dẹ̀ fi gbogbo èrò èrò Ego ni mo kó lọ bẹ̀ kò ń ṣèyàn o mo kó èèyàn lọ wọ́n ń ṣèrò because ọlọ́run lo fún mi ní glory yẹn kò ń ṣèyàn tó bá jẹ́yàn á ti tán kí n báyìí tí ìfẹ́nu sí kínní ni pé èèyàn yìí o báyìí ni ẹ tẹ̀lé èèyàn yìí o ọjà ìbáyìí ni ẹ ibi tí mo ti jẹ̀bi lọ́wọ́ gbogbo wọn nìyẹn o wọ́n wá kóríjọ ṣe rí gbogbo ogun tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ bàbá Mohbad lọ́rọ̀ justice for Mohbad ó ti mọ́ra wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe so mo máa ń wo gbogbo yín tẹ́ bá sọ pé èèyà ṣùgbọ́n ẹ bá mi kọ déètì ìjọ tẹ́tí ń rí wọn yẹn sílẹ̀ tí wọn ò bá ṣẹ̀sìn ó lè pẹ́ tí wọn ò bá ṣe ẹ̀sìn ẹni ìyá mi kọ́ ló bí mi tí wọn ò bá ṣe ẹ̀sìn. ọlọ́run tí mò ń sìn ẹ fi ṣe yẹ̀yẹ́ am I communicating Kini mo fẹ́ fà lọ sọ́nà bẹ́ẹ̀ ìtorí ẹ̀ mo ṣe padà bọ̀ lẹ́nu mo jáde Saturday She Saturday ni ẹ rán mi létí Saturday or Friday Friday mo jáde jo Friday before God and man Friday si mo jáde yẹn ẹ pé. spending àbí anybody tẹ́ bá mọ̀ tó súnmọ́ it was never planned i did not plan it ẹ lọ wo fídíò yẹn láti bẹ̀rẹ̀ èmi bọ́ta káwa analyse ká sọ̀rọ̀ nípa justice tá à ń inquest ká dẹ̀ ṣe nǹkan tá a fẹ́ it was not planned ṣe rántí ibi tí mo ti ń sọ̀rọ̀ lọ a sọ̀rọ̀ dọ́dọ̀ ẹ̀ ṣe rántí ń a sọ̀rọ̀ dọ́dọ̀ spending ṣe rántí mo de sọ statement kan ẹ já mi o ẹ̀yin tẹ́ bá ń wò mí ẹ mi mo wa sọ statement kan ṣé gbogbo yín rántí ẹ kọ̀ǹkọ̀ fún mi e kọ̀ǹkọ̀ ẹ bá mi kọ̀ǹkọ̀ e kọ̀ǹkọ̀ ṣé gbogbo yín rántí ah ṣe kí ló ṣe Facebook Facebook can you comment so that we know the the thing is not hand yeah okay e ti rántí ṣé ẹ pa à ń kan ni a wá sọ̀rọ̀ dé bí ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ rántí mo wá ní hmm. mo láti dọ́ mo lémi ò bá sọ̀rọ̀ mọ́ for a long time o ipe torí mo bá sọ̀rọ̀ ńgbà kan ọ̀rẹ́ òde aláìmọ́ tèmi mo dẹ̀ filẹ̀ bá ṣe wá sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ rántí mo ní ẹ tiẹ̀ jẹ́ ń pè é ṣẹ́ rántí mo ní let me call him maybe he's gonna pick up ṣé gbogbo yín rántí mo dẹ̀ pé lójú gbogbo yín kò tètè gbé àǹtí mo ti gbàgbé òkú àǹtí yẹn àǹtí yẹn wá pè wọlé no àǹtí yẹn send message pé ó wà lọ́dọ̀ bọ́dà láti pé ó máa pè mí padà ó dẹ̀ pè mí padà mo dẹ̀ ní mo dẹ̀ ní kó drop mo dẹ̀ pé ṣé gbogbo yẹn rántí thank you so ṣe wọ́n ti pé gbà tí mò ń ṣe show yẹn ń jọ yẹn mo sọ statement kan mo ní let me go and do my findings ipe when I finish my findings I will come back but just sunday ṣe saturday sunday something came up kí dẹ̀ ló ṣẹlẹ̀ ni pé lọ́dọ̀ one of the hosts lórí tiktok wọ́n ní bossman tún lọ síbẹ̀ ṣẹ́rí nǹkan tí mo hate láyé mi irọ́ ni mo hate ẹ jẹ́ ká fi òótọ́ ká fi ṣe nǹkan ipe bossman sọ pé àwọn ní evidence yẹn that is not the issue because i know they don't have any evidence so ìbínú yẹn ló jẹ́ kí sáré ṣe show Sunday yẹn pé why why ẹ ti ṣe mistake ẹ ti ṣe mistake stop talking about this evidence evidence ten ń sọ yẹn ló ń fún bọ̀bọ̀ ẹ̀ ní pèsè ẹ̀ ní evidence ló fi ń rubbish effort yín ṣòye gbogbo yín now ṣe rántí pé mo ti sọ fún yín pé mo máa padà wá nǹkan tí mo ṣe padà wá lédìí nìyẹn ṣe ń gbọ́ mi having said that mo máa wá bẹ̀ yín lẹ́bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan mo tún fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín kò wá sí gbogbo bá ṣe lè ṣe nǹkan lórí bíbà yín ṣe ń gbọ́ mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má ṣe pè fún spending ṣe ń gbọ́ mi if you can please ṣe rí gbogbo ẹni tó bá witness ikú Mohbad don't hide from the truth èpè ti mọ́ wọn rẹ́dì ẹ mọ̀ ni èpè ti mọ́ wọn now that is not the bone of contention mo fẹ́ mo kàn fẹ́ bẹ̀ yín pé kẹjọ kẹ má ṣe pè fún ni now ìgbà tí mo bínú tán níjọ́ Sunday yẹn mo ti wọ pé bìdí padà sórí ọ̀rọ̀ spending but in n bá be, Koda, kò dáa àwọn nǹkan tí dictate I still need to come back and talk to you about it ṣé reason ni mo ṣe padà wá mo sọ pé máa fò ó bọ́ mo fẹ́ fò ó mi mi fẹ́ fò because mo fẹ́ sure pé <coughs> ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ mi ìtura mo ṣe padà wá mi fẹ́ play show mi yẹn ṣe ń gbọ́ but màá sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan màá try láti pe spending wọlé i will make this platform open platform tẹ lè pè wọlé tẹ lè bí question èmi mọ̀ pé ó lè má gbé mi but tí ò bá wá phone fóònù yẹn gbogbo question tẹ́mi fẹ́ throw sí màá throw ẹ̀ sí. Si ṣe ń gbọ́ mi tí ò bá gbé fóònù ẹ má wọrí bọ̀ tó bá ń wò mí báyìí tó bá mọ̀ ẹ́ pé òun yìí wà lórí nǹkan tóun sọ òótọ́ lòun sọ èmi máa ní kó gbé fóònù mi people want to talk to him people want to ask him questions ṣe ń gbọ́ mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí spending sọ pé mi fẹ́ máa play fídíò mi fídíò yẹn gùn so mi fẹ́ play ẹ jẹ́ ká fẹnu sọ. mo rántí pé ìgbà tí spending jáde nínú prison ṣe ń gbọ́ yẹ mo ti pè nurse um, mo ti pè nurse mo sorry kò gbé mo wa send message sí and I introduce myself because mi ṣe why. mo ni dodge tí n dodge ayìnbọn pè mí náà ni yeah mo sorry mo phone e ò lọ mo wa text e lori whatsapp mo wa bá sọ̀rọ̀ mo ní hello my name is Oluwabukola Jesse mo ní ó ti gbàgbé orúkọ yẹn máa ríǹgì bẹ́ẹ̀ létí ẹ̀ mo ní i would like to have a word with you Oni ní hello ma ó wà nínú fóònù but anything mo rán kó bá mi pè no kó chat pẹ̀lú ẹ̀ ní nàìjíríà ìyẹn send message mi bí the same thing ẹ máa gbọ́ ó wá sọ kinní kan mo ní i would like i will like mo introduce ara mi mi hide i don't hide because number mi is everywhere so he, she will definitely know she, she will definitely know it's me mo ní um my name is Olúwa Bùkọ́lá Bukky Jesse i would. i would like to have a word with you ó dẹ̀ ní ah hello ma okay ma no problem ó wá ní òun wà níbi tóun ò ti lè sọ̀rọ̀ òun á pè mí padà kò tí ì pè mí láti gbà yẹn ẹni tí mo ní kó bá sọ̀rọ̀ náà kó bá chat ní nàìjíríà the same thing náà ló sọ fẹ́ nìyẹn so definitely ẹ sì mọ̀ pé kò fẹ́ sọ̀rọ̀ bóyá má wọ́rì ṣe rí olórí burúkú gbogbo wọn tí ò bá fẹ́ sọ̀rọ̀ tán bá mú irin gbóná tọ́kì bọ̀ wọ́n fúrọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ má wọ́n tí má wọ́n tí so máa paste evidence yẹn tí n bá ti ṣe tán Oh, I'm bí báyìí ó dẹ̀ wà ń bí báyìí ṣe so i made that move but she's not ready to talk to us yeah. ṣe rí gbà tí spending keep i think he's spending tó jáde àbó ti jáde mi ìrántí mi ṣá mi ìrántí ṣe rántí pé mo bọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ mo bọ̀ ẹni yeah i don't um yeah Check kan my mo ṣé rántí pé ìgbà tó wà nínú prison ṣé gbogbo yín rántí ìgbà tọ́rọ̀ owó owó gofundme ṣẹlẹ̀ ṣé gbogbo yín rántí ẹ bá máa confam mo bá wọn dá sọ̀rọ̀ yẹn ṣé rántí ń bọ̀ ṣé gbogbo yín rántí ẹ bá mi confam ìgbà tọ́rọ̀ owó tó ṣàlàyé pé ìwà nínú prison gbà yẹn ṣé rántí tí mo bá wọn dá sọ̀rọ̀ owó gofundme so bí ṣe bá wọn dá sọ̀rọ̀ owó yẹn tán èmi dẹ̀ máa ń bá westo sọ̀rọ̀ mo wá bá westo sọ̀rọ̀ ńjọ́ yẹn so i had the opportunity to talk to spending ó dàgbọ́n ti bọ́ta nù prison gbà yẹn mi ìrántí mọ́ ìjọ yẹn spending gbé sorry westo gbé spending wá bá mi mo dẹ̀ béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ìfòmọ́ láti sọ fún westo gánjọ ẹ pé ìgbà tí westo kọ́kọ́ pè mí pé kí wá bá sọ̀rọ̀ mo ní mo bá sọ̀rọ̀ mo ní ń parọ́ mo ní mo láì kí wọn máa parọ́ westo ní kí n tiẹ̀ yìí gbọ́ tẹnu ẹ̀ mo ní mo bá sọ̀rọ̀ westo ṣàgbéyàn kan sórí fóònù fún mi mi ìrántí ẹni yẹn mọ́ mo bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ mo dẹ̀ insist pé ó ń parọ́ anyway wọ́n ṣàlè kí n bá sọ̀rọ̀ eventually àánú èèyàn dẹ̀ máa ń ṣe mí so bó ṣe bá mi sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ kò ń ṣèṣin yìí o ó ti pẹ́ ṣe rántí pé mo sọ ṣe lọ́tí pé mo sọ now mo ṣáà bá sọ̀rọ̀ eventually ṣe mọ̀ bó ṣe sọ̀rọ̀ àánú ẹ̀ ṣe mí mo kọ̀ di advice ẹ̀ ni pé tá a bá rí nǹkan tó ń bò adàkó sọ mo ṣáà advice ẹ̀ èmi dẹ̀ ló ń tèmi mo support ẹ̀ bí ẹ̀ méjì gbàtí mo rí no I cannot be doing this because you are not telling us what, we, what you know mo dẹ̀ move on tèmi ṣe ń gbọ́ mi mi ì dẹ̀ bá sọ̀rọ̀ mọ́ oníkálukú dẹ̀ wà not until ìgbà tí bosman tó tó sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ìkọ́nà àwọn pírẹsẹ́ńtà tiktok mi mọ bẹ ṣe máa ń pa àwọn pípù yẹn àwọn tó máa bí èmi báyìí sìn ó ṣe mọ̀ ní two days ago tó sọ pé àwọn ní evidence ibẹ̀ nínú títí wàá bí mi mi plan láti bá spending sọ̀rọ̀ now ṣe nígbà tẹ́mi bá spending sọ̀rọ̀ ń gbà yẹn èmi ò kí ń record mo ti sọ fún yín èmi ò dẹ gbogbo bí ṣe kí n sọ̀rọ̀ kí n bá yín sọ̀rọ̀ fún bíi ten hours lórí bíbá yìí ẹ̀ ní rí mi kí n mú pépà àbí kí máa wo ìwé kí n tó sọ̀rọ̀ naturally ó ń kán bẹ́ẹ̀ yẹn ni. ṣé ń gbọ́ mi. now ṣe wá rí ìgbà tí spending wá sọ̀rọ̀ lórí péjì mi ń jọ yẹn ìgbà tá a ṣe tán mo padà lọ wo àwọn ọ̀rọ̀ tó sọ lórí péjì mi yẹn mo wá rí i pé ọ̀rọ̀ spending wà aligned kò align ṣé ń gbọ́ mi ọ̀rọ̀ spending wà kò align kò align ṣé ń gbọ́ mi màá máa sọ reason fún yín láàárọ̀ yìí ṣọ́rọ̀ mi yé yín. mo ò sí níbi tán ti ṣe inquest but give or take nígbà inquest sorry ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí inquest ṣe rántí pé ìgbà tí spending jáde ṣe ń gbọ́ mi ọ̀dọ̀ Westo ni spending ti kọ́kọ́ ṣe interview interview yẹn wà ń bí báyìí màá play ẹ̀ fún yín mi ìwà mọ̀ tí n bá débì kan nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó bá wà níbẹ̀ màá jẹ́ kẹ́ mọ̀ bọ̀ tí ò bá síbẹ̀ màá fẹnu sọ ṣé ń gbọ́ mi ọ̀dọ̀ westo spending ti kọ́kọ́ ṣe interview ṣé ń gbọ́ mi. okay. yẹn ọ̀dọ̀ westo ṣé mo sure ọ̀dọ̀ westo ni spending ti kọ́kọ́ ṣe interview am I correct bó ṣe jáde correct thank you ẹ jẹ́ kí n play ẹ jẹ́ kí n play interview yẹn kẹ́ gbọ́. Any soon. When, when was the last time you saw your friend? Your, the last time ẹ gbọ́. what happened the last time you saw him. ìgbà tó bọ́ ta ẹ̀ ni. the last time I saw him was on Monday I saw him on Monday yeah, before I left his place because I'm not I'm still close to his house so I left his place on Monday that's when I saw him last. you saw him last on Monday. Yeah. around what time please. ẹ máa gbọ́. Yeah, I left there in the night now, like Monday night, night. Yeah. Monday evening. Yeah, yeah, like nine o'clock. nine o'clock in the evening on Monday. Yeah. And he was he was ill and healthy on Monday. Yeah. So you don't see him on Tuesday at all. At all. I just saw him at the hospital when they called me. you saw him at the hospital on Tuesday. Yeah. When they said they rushed him to the hospital, that's where I saw him. Hmm. now ṣe video yoko. bọ̀tẹ́ bá rí fún video? yẹn ẹ lọ wò ó ṣe rí ìgbà tí interview yìí fún spending mo fẹ́ bi yín question kan ṣé àdúrà ṣé àdúrà ti ṣe inquest ńgbà yẹn ẹ bá mi confirm ṣé àdúrà ti ṣe inquest ńgbà yẹn short interview àdúrà ẹ tètè bá mi confirm please short interview àdúrà àwọn kan sọ pé yes àwọn kan sọ pé no Adua has been interviewed Adua has been interviewed yeah I am very sure. ṣé ẹ ń gbọ́ mi. ẹ jẹ́ kí n pe mo ń bọ̀ ẹ jẹ́ kí n pe Weston kí n confam because mo fẹ́ mo fẹ́ confuse yín ẹ má Westo I know you might be watching me number tí mo fi ní Westo ni but if you have my if you can call me please I will appreciate it Westo I don't know if I have your number here okay it's ringing ẹ jẹ́ ká gbọ́ kí n continue nǹkan tí mo fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ kí n continue from. okay Westo is on life. okay ẹ má wọrí. ṣe rántí pé déètì wo ló bẹ̀rẹ̀ no I can't pick it I'm using it déètì wo ló inquest ṣe mọ̀ pé first people tó kọ́kọ́ lọ ṣe inquest was Ashana ṣe rántí Ashana àdúrà ṣe mọ̀ àwọn méjì yẹn ni àbí àdúrà was the first person God bless you so definitely tá bá calculate Adura had this interview before anybody. Abi, eba mi dì mú sọ́wọ́ ọ̀tún yín. Ẹ má fi jẹun. Màá béèrè lọ́wọ́ yín later. Now that is not the bone of contention. Ṣẹ̀rí níjọ́ tí Westo Westo ni the first person to kọ́kọ́ interview spending. Am I communicating? Ṣé rántí bó ṣe bọ́ta Westo ló kọ́kọ́ interview ẹ̀ because Westo share a lot for his release and everything. Westo was there for him. Modern dẹ̀ rántí ẹ lọ wo fídíò This is not a full video. Mo rò full video ma wà níbẹ̀ ni kí n for ṣàlàyé fún yín. be bí spending bó she down question yi. Phone call wọlé for spending. Èèyàn kan pè spending. Ẹ lọ wo èèyàn kan pe spending definitely ẹni tó pe spending yẹn sọ pé ah má sọ̀rọ̀ mọ́ because àdúrà sunning quest pé ẹni tó bá sọ pé òun rí Mohbad after twelve after twelve noon níjọ́ Monday irọ́ ló pa ṣẹ̀dẹ̀ rántí pé spending sọ pé nine pm lòún rí ẹ fi sọ́wọ́ sí yín kẹ má jẹ kó jábọ́ ẹ fi sọ́wọ́ sí yín ṣé ń gbọ́ mi ṣá ẹ jẹ́ kí n tún sọ ẹ lọ wo full video yẹn mọyì máa pe spending tó bá òun kò gbé tó bá òun kò máa gbé but gbogbo question yìí èmi tú ẹ fún talent tó pè wọlé bó ṣe ń sọ̀rọ̀ lọ ìgbà tẹ́ni yẹn máa bá sọ̀rọ̀ tán tó drop call ó sọ fún westo pé lọ́ọ̀yà òun ti ní kó má sọ̀rọ̀ mọ́ olórí burúkú lọ́ọ̀yà yẹn náà láwa ń sọ sí i o ṣe ń gbọ́ mi ó ní lọ́ọ̀yà òun ní kóun má sọ̀rọ̀ mọ́ ipe tóun bá dé court òun máa sọ̀rọ̀ ṣe rántí because kílé tó ṣe pé ó ti contradict ara ẹ̀ ẹ bá mi mú yẹn dání ṣé ẹ bá mi mú dání ẹ jẹ́ ká máa wò lọ now mo máa sọ fún yín pé èmi ò kí ń wo show kiri ṣé ń gbọ́ mi mo ò kí ń wo show bóyá tí n bá wo show nǹkan nǹkan ati ṣẹlẹ̀ gan mo kí wo show but ẹ má máa wo show yẹn wọ́n ní ó sọ lórí péjì kan pé twelve noon ó dẹ̀ tún sọ lọ́dọ̀ tèmi mi ìrántí time tó pè lọ́dọ̀ tèmi ṣé nine náà ló dàbò pé àbí time ló pè lọ́dọ̀ tèmi ṣé ẹ now ṣé tírí three o'clock god bless you wọ́n ní three lo sọ lọ́dọ̀ tèmi ṣé kí n sọ kíríkọ̀ fún yín ṣé mo reason tí mo fi sọ pé bàbá Mohbad until to bá gba justice mi ni dẹ́yìn lẹ́yìn ṣé kí sọ fún yín mo láì kíyàn máa parọ́ ṣe rí bàbá òkè ọlọ́dọ̀ láti sinẹ́ ó ní three pm E lọ bá mi wo Baba mo bad. Ati jo ti mo kú tí bàbá ti sọ E wo wọnú lẹ́yìn o ko náwó fún mi o ọ̀rọ̀ tí bàbá Mohbad ń sọ látijọ́ yẹn ọ̀rọ̀ yẹn ni bàbá Mohbad sì ń sọ dèní. God bless you. KB, my lovely brother, I gave him his number to interview him as well. He told KB 12 noon. Ṣé ń gbọ́. Àdúrà dẹ̀ sọ pé ẹni worry bá lóun after 12 irọ́ ló ń pa. Ẹ bá mi máa Now, ibo ni mo sọ dé náà? Mo ti moso. nǹkan tí mo sọ. Mo ti gbàgbé nǹkan tí Ibo mo sọ dé ẹ̀rọ mi